Good morning, this is your girl Mashallah Gist TV. I'm here again with another gist. If today is your first time on my channel, please can you go straight to that notification bell and press it so that whenever I post a gist, you can get it. To my whole subscriber, I say thank you. Thank you for listening to my video. Thank you for sharing and thank you for subscribing. God Almighty will bless you. Like today, um, gist Momowa Oni fún Mariam àti Ashley. Mariam àti Ashley, yeah, mo ní kẹ́ Queen Naomi ni àwọn ò wá competition no. Wọ́n ní kẹ́ ẹ tètè kẹ́ ẹ jáwọ́ nínú àpọ̀n tí ó yọ̀ kẹ́ gbómi lákaná. Wọ́n láwọn ò wá fún competition o. No wọ́n ní gbogbo ọ̀rọ̀ títa wọn ọ̀rọ̀ káwọn sin ọlọ́run káwọn gbàdúrà káwọn ṣe rere láyé ni ọ̀rọ̀ tàwọn o wọ́n láwọn ò ní time for competition tẹ́ ń ṣe o so wọ́n ní pé torí àwọn ò àwọn ò mọ why tó yẹ pé ẹ fẹ́ mú àwọn ní ẹ fẹ́ mú àwọn ní orogún wọ́n láwọn ò mọ why so wọ́n ní àwọn àwọn ò sí fún competition o wọ́n ní kí wọ́n ní kí n jẹ́ kẹ́ ẹ mọ̀ o ipa àwọn ò sí fún competition o ṣó ti yé yín alleged ni ṣùgbọ́n nǹkan tó ń sọ làwa ń sọ fún yín leave the woman alone ẹ fi Queen Naomi sílẹ̀ jẹ́ kán ráyè ṣe ayé wọn wàhálà yín ti pọ̀ jù wòtòwòtò yín ti pọ̀ jù especially ìwọ Mariam àti Ashley. àtìgbà tá a ti mọ̀ wọ àti Ashley wàhálà lẹ máa ń fà àròyé yín ti pọ̀ jù kábíyèsí ní àwọn ò gbọ́dọ̀ gbórúkọ Queen Naomi lẹ́nu yín mọ́ àtọmọ àwọn wọ́n ní kẹ́ stay away from them èmi ò mọ irú inú tẹ́yìn méjèèjì ní tó máa ní kẹ́ ẹ ṣe nǹkan ẹ máa bá ẹ máa bá bá odidi kábíyèsí ẹ máa máa bá wọn argue who are you who do you think you are tẹ máa máa bá odidi kábíyèsí argue ọba ba lórí ohun gbogbo ni kí ló ń ṣe yín ná ẹ máa máa ní Queen Naomi lára ẹ máa máa ṣe wàhálà ẹ máa máa fún wọn ní wàhálà irú èèyàn wo lẹ jẹ́ náà ẹ ṣe wicked báyìí ẹ ṣe jẹ́yàn ibi báyìí ẹ fi Queen Naomi sílẹ̀ ẹ jẹ́ kán ráàyè ṣẹlé ayé wọn ẹ jẹ́ kí Queen Naomi ráàyè ṣẹlé ayé wọn kí ló dé ẹ dẹ̀ wá mú gbogbo ayé ẹ wá mú lélele kókó ẹ wá gbọ́kọ èèyàn ẹ dẹ̀ wá ní lára ẹ fi Queen Naomi sílẹ̀ kábíyèsí ti ní kẹ́ lọ kẹ́rù yín ẹ lọ kẹ́rù yín kẹ́ gba ibi tán ní kẹ́ gbà lọ ẹ fi kábíyèsí lọ́rùn sílẹ̀ jẹ́ kán rí ilé ayé wa kí ló dé ẹ̀yin nìkan nìyàwó ni why are you so wicked why are you so heartless kí ló dé ṣé ẹ rẹ pé bàbá kábíyèsí lè trust yín pẹ̀lú gbogbo ìwà tẹ̀ ń wù ni ṣé ẹ rẹ pé lè trust yín ẹ̀yin tó yẹ pé ẹ̀ mọ́jú kẹ́ máa ṣe kàkẹ́ máa ṣògùn kiri ẹ̀yin méjèèjì nǹkan tẹ́ ẹ mọ̀ nǹkan tẹ́ ẹ mọ̀ jù ṣe láyè nìyẹn ẹ mọ̀ nǹkan míì ṣe ìka tó gùn iṣẹ́ yín nìyẹn wicked soul wicked people eh? ìwọ Mariam ó wá ó wá gbẹnu ẹ ó gbẹnu ẹ ó gbẹnu ẹ sókè ó bẹ̀rẹ̀ sí ó bẹ̀rẹ̀ sí sọ nǹkan tí ò yẹ kó máa sọ òun sọ pé ẹ kí wọ́n kí wọ́n fún ẹ láàyè wàá búra ṣé tí wọ́n bá tó bá ní kó búra ṣé ò lè lọ pé àwọn èèyàn níta pé kán wá ṣe jàǹbá fún Queen Naomi àtọmọ wọn ẹ why you so wicked irú èèyàn wo ni yín mo ní kí wọ́n sọ fún yín ni o ẹ kẹ́rù yín ẹ lọ sí ẹ lọ sí olórí quarters kẹ́ lọ máa gbé bẹ̀ ẹ fi Queen Naomi sílẹ̀ ẹ jẹ́ kán ẹ jẹ́ kán enjoy life wọn èèyàn kúrò ní palace how many years ni wọ́n ti kúrò ní palace tí wọ́n ráyè tí wọ́n ráyè enjoy kábíyèsí wọ́n tún wáá fẹ́ padà ní ìsìn ẹ tún wá ẹ tún wá ń lẹni ẹlẹ́ni lára ẹni ẹni ẹlẹ́ni lára ẹ fẹ́ kó padà irọ́ lẹ pa wọ́n máa padà yín ní kẹ́ wábi gbà lọ kábíyèsí dẹ̀ ti sọ fún yín pé tí ẹ̀ bá ti lọ tẹ́ bá ti lọ síbi táwọn ní kẹ́ ẹ lọ ẹ máa gbàwé tí ò yẹ kẹ́ ẹ gbà nìyẹn ẹ̀yin ìkà yìí you are, oh, you are just too heartless ẹ̀yin méjèèjì you are heartless ara yín nìkan lẹ mọ̀ ẹ mọ̀ tẹlómi ara yín nìkan lẹ mọ̀ wicked people kí ló dé tẹ̀ ní kábíyèsí lára náà kí ló dé kí ló dé tẹ̀ ní Queen Naomi lára kí ló dé tẹ̀ ní kábíyèsí lára kí lẹ fẹ́ achieve nínú gbogbo ìranù tẹ̀ ń ṣe kí lẹ fẹ́ achieve nínú ẹ̀ ẹ wá sí palace ẹ wá gbọkọ ọlọ́kọ ẹ wá ní ẹni ẹlẹ́ni lára lẹ́yìn ìgbà tẹ́ ẹ gbọkọ ẹ̀ tán ṣé ẹ rí pé nǹkan tó da lẹ̀ ń ṣe ni ṣé ẹ rí pé nǹkan tó da lẹ̀ ń ṣe ìwà tẹ̀ ń wù yìí ò dáa ẹ níbẹ̀rù ọlọ́run kí ló dé kí ló dé tẹ̀ ń treat ẹni ẹlẹ́ni báyìí kí ló dé tẹ̀ ń treat ẹ̀ báyìí ó dáa náà ẹ̀yin lẹ gbọ́kọ ẹ̀ irú ìwà tẹ̀ ń wò yìí ò dáa o this is very very bad this is very very very bad ẹ fi kábíyèsí lọ́kàn balẹ̀ tí kábíyèsí bá sọ̀rọ̀ ẹ ní gbọ́ kí lẹ wá fẹ́ kábíyèsí fún gbàtẹ́ mọ̀ pé ẹ ní fi wọ́n lọ́kàn balẹ̀ kí lẹ fẹ́ wọn fún kí lẹ fẹ́ wọn fún Queen Naomi láwọn ò ṣe competition wọ́n lẹ lọ kẹ́kẹ́ lọ wábi jókòó sí wọn ní time fún yín wọn ní time fún yín both of you are wicked ẹ ti wicked jù ẹ lọ kẹrù yẹn gba outside palace lọ ẹ lọ jókòó sí outside palace ẹ fẹ́ lẹ́ni ẹ fi ẹni ẹlẹ́ni sílẹ̀ ẹ jẹ́ kó ẹ jẹ́ kó rí ilé ayé gbé ẹ jẹ́ kó rí ilé ayé gbé kí ló dé kí ló dé ṣẹ́yìn nìkan ni olórí ni àwọn ìyókù wọn ṣe bẹ́ẹ̀ náà ó ṣe jẹ́yìn nìkan lẹ́ ń ṣe bẹ́ẹ̀ This is not fair. This is unfair. This is unfair. Ah, mi ò ríru nǹkan báyìí rí o. Ẹ̀dẹ̀wá ẹ̀dẹ̀wá di terror ẹ̀dì terror sínú palace. Èyí Mariam sọ fún bàbá kábíyèsí òun fẹ́ búra ìbúra ìbúra ìwọ tó yẹ pé ibi oríṣiríṣi ló wà lọ́wọ́ ẹ̀ o ò mọye ìgbà tó ti ká òògùn mọ́ ẹ lọ́wọ́ ṣé o mọye ìgbà tó ti ká òògùn mọ́ ẹ lọ́wọ́ kó dáa náà. Ah, ah. ló dé ojú ò ń tì yín ni ṣojú òkè ń tì yín ni ẹ níròònù ni ẹ dẹ̀ wá sọra yín ẹ wá sọra yín di tẹ́rọ̀ sínú palace ẹ ní ẹni ẹni ẹni lára ẹ máa treat kábíyèsí why this is not good ìwà tẹ́ ń wò dáa ẹ jókòó ara yín jẹ́ ẹ lọ wábi jókòó sí ẹ lọ wábi jókòó sí. Si it's not fair it's unfair Ah ah ń Then so so so so so. dẹ̀ ń she bó ṣe wù yín bẹ́ẹ̀ yẹn. ẹ̀yin ènìyàn nǹkan tá a gbọ́ lè ní tá a ní ká wá sọ fún yín ni Mariam atashli náà No náà di terror sínú palace o náà ní Queen Naomi ń ṣe competition pẹ̀lú àwọn o. Please share this video like and subscribe I really love you thank you so much.